Ṣáárí bá kú lórí àṣàríyà àbí mọ̀tẹ́sìlì bá kú sórí mọ̀tẹ́sìlìyà tí wọ́n wà lìjánà àwọn sọ pé ọ̀wọ́ náà wíwọ náà tàlìjánà rẹ̀ Allahu lọ́mà àṣìṣe tí ń bẹnu àṣàríyà rẹ̀ bá débi kókò ní wà lìjánà kò ní fi sálìjánà àmọ́ pé gbogbo àṣàríyà ní wà lìjánà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ táṣìṣe rẹ̀ bá débi pé iná ní ọwọ́ iná náà ní ọwọ́ Allahu alam wọ́n ní ashabul a'raf náà nídájọ́ wọn sì parí sí alẹ́jẹ́nà náà torí kò sínú kọ̀wọ́ alẹ́jẹ́nà kọ̀wọ́ anájọ́ gbẹ̀ndàkìyàmá ibì kan náà lọ́wọ́ ọ̀nà méjèèjì àwọn olùmọ̀ sọ pé Allah padà kó wọn sálẹ̀jẹ́nà náà Allah azza wa jal kò fi gbogbo wa mọ̀nà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.